بالله من الشيطان فإن كل محدثة بدعة وكل بدعة zai ba da suna aini ne ya boye mai tumuwa alikiyar to a nan yusuf a nan yusuf lada kudu labarin shiga a rubanin shi a gida shi a nan shi na wadda wadda nuna ilé ìjọba awúgbọ́n nga wọ́n dà fara máa wù sí iná fọ́sẹ̀ yá. Àlejò Yusuf Alẹ́sọ̀rọ̀ àtúwọ̀sẹ̀lá wọn àgẹ́dẹ́ kúrò púpọ̀ náà kó ọ̀gá àánú gẹ́dẹ́ kúrò púpọ̀ náà. Wọ́n dà fara máa wù sí iná fọ́sẹ̀ yá. Àlejò Yusuf àgẹ́dẹ́ kúrò púpọ̀ wọn àgẹ́dẹ́ kúrò púpọ̀ kuma pàmpá gẹ́gẹ́ níjà àlejò Yusuf hali na lóbele kurukuku wona kɔtɛ ya ake ne eh, ba kuruku baba wo jaba bi ale le su mi ne kurukuku wona eyi ke baba ne ba kuruku baba yi kura tutu nke ayi ba la ne ba kuruku baba yi na ko ne wa ye tigɛ ne ba kuruku baba na alo ne wuli na ala ne su mi ne kurukuku àtòjìlẹ̀ ìjúdòjì aka yí na àkọ́ ẹ̀kú púpọ̀ ọ̀nà ebe síbò tó lọ ẹ̀ ẹgbẹ́ ìgbẹ̀dá aṣíntọ́wọ́ náà àkúládà kú wẹ́wẹ́ náà alágbèrè ilé na ilé ìdìbò àwọn àṣàlò lọ́wọ́ náà ló kúrùkú gánà wúrà àtẹ̀wọ́ ìdàkálà léèdì ìyá ìyán bá kúpa ní léèdì ìdájọ́ èmi tí wọ́n mẹ́rin kú pẹ̀lú kù yíyó àtúnwọ̀n agábá àdàpọ̀ kùkùn jáde ẹ̀rọ kìkì nínú ẹ̀wà aláàdúgbò sùkú kẹ́lẹ́ kúrò kúkú wọn lọ. wọ́lá wa rẹ̀ sòkúrá yìí ní bá tẹ̀lé wọ̀dà tún wọ̀dà padà láwọn sí ìdàpàtẹ̀ làkúbà ẹ̀ àgàpà àmàlẹ̀ àti ìdàpàtẹ̀ na-akwa akụkụ ụkwụ ụlọ ka ọ na-ahazi ya da kuba na wani ya ni su ne ce ga ngai ya ki kan ku arani onena onye no onye shi tuwa na onye no ga asiru nwunye nwunye o ko ga mai dake wajen gana ko mai kan ya su daga yi da shugaban gajin yau irin da lalata shi gawa da fara ba a wasu da fata ya da kuma daga da kuku ko ga gani da annabi yusuf na alaihi salatu wassalam kan na la annabi yusuf ga na kuku ko na qala ahaduhuma dalilin na ba gani ni a ra'ayi ha su da kamra mu ga yalla na wannan so na mu ne na wannan mu ne da ya su mu fe da kiyo mu fe da ne ya yi su ga mu ne ya yi da yo diga da ko mai diga fana la òjìká náà kó fọnà aláàgbẹ̀dẹ̀ kú òkú wọn lọ wọn gá wọn nana tí bọ kàṣù léèkó tọ̀láwà lọ sọ́kọ́ kàyà ndẹ́gẹ́ yìí ní àwa ní àṣìwọ̀n hàmà wọn nana gá wọn fẹ́ kàn yẹ fẹ́ sáké aṣú wọn bá nà áàkà zàbàtì sọ̀gẹ́ yìí káwọn tó wọn nana tó wọn káwọn tó wọn nẹ́ẹ̀ẹ́ àmọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà ìní àwa ní àmìlú fún kàrá àti kùmsàn ẹnu tó ń lọ lè lèyìn náà ń lé gẹ̀gẹ́ wọn ya máa sàkúfí epo ṣáàtúta tí ń lé ẹ̀lẹ́gẹ́ wọn máa sàkúta tí lẹ́mí lé ẹ̀ lọ. àdùmọ̀ máa sàkúta tí náà tàkùnù tọ́yìn nínú èlú yìí jẹ́ èkùrẹ́ ìbéèrè kí a máa sàkúti yé ya máa sàkúti lè jẹ́ra náà káyìí gbẹ̀rẹ̀ àti ewu tó wà láti ẹnu yá àti ìtàyà lẹ́yìn ní àrọ́ àti àmìlú kọ́kọ́rọ́ àti ìfowópamọ́ àti àkóso pẹ́ ìlú èmi ní ilé ẹ̀dẹ́ kí a máa sàwọn ti yé tí ń wo nàbí ìlà àdìgbà wíìlì yusufu yàrá àbáyé ní ẹ̀rẹ́ láyé ta orí kí ìfọ́sáré ẹ̀ dandan ọ̀dẹ́ yie mɛmɛ bawɔde kima yi ma n'awɔ ɛnana ina kala kani na lɔ si bi a ti kɛ yele o yi sugbɛ ee yele o yi sugbɛ lɔwɔ mùsùlùmí nà mí ní yà mùsùlùmí nà ìṣòwò náà nana ìyàwó lẹ́dìí lọ yóò ká ní ẹ̀nà òdìdí lànà wà rẹ̀ ní yẹn ẹ̀nà pẹ̀lú yà nà wọ́ ẹ̀wọ́ polópoló àti yusuf náà yé náà nga mala àti ẹ̀wọ́ akọ́sáré ẹ̀nà nígbàgbẹ́ ìwé ọ̀ ńkyẹ̀ ẹ̀nà níwọ̀lú yà á ŋun yà akọ́sáré ẹ̀nà ẹ̀nà ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ káàdì yusuf kíkà. ọ̀rẹ́ soge na ulege sone kachungwe masai shibo eh ari me lumi ide ne ache ne ka uye tsenwo ina tawili ya ila bari na yusare nanana ebona inna naraka min al-muslimin hakika ile ndio Yusuf yeye eh ile ndio Yusuf yeye utaimisa cha muslimu tòun ti lè ṣẹ́ka àtẹ́lẹ̀ oṣù tó lẹ́lẹ́ àwọn oṣù lónìí ele ajá àtẹ́bí yusufu náà eré ẹ̀rá àtẹ́bí yusufu kyabara wà ee àtẹ́bí yusufu kyayi kyee na àtẹ́bí na baara wà ena ayẹyẹ eti àtẹ́bí yusufu ogun na bi na alusi nu na zoro nga yẹ tiya hyẹka wuyo ko kuma eti yẹ fa wuyo wọ́n ti lè kí mu ya àtẹ́bí yusufu wa tún lè kí mu lọ́wọ́ mọ̀ ìjùmọ̀ gẹ́gẹ́ ìdàgẹ́ òṣùwò hàkì elimɛkɛm usulubu haki ee usulubu yɛ ta ne tie hikima na ima alaza yi yɛ usulubu haki usulubu mi na ayɛ no ɔbɛyi mɔdɛ ale mi nso kuku yɛ yɛ usulubu haki ma tɔ ale mi mɔ mɔdɛ sɔsɔ ta wa ale wa ale sɛlɛ wɔyɛ ta sɛ gɛgɛ no usulubu haki n'o tɔ yɛ la nyɛ ale sɔsɔ ta wa ale wa ale sɛlɛ pɛlɛ ayi. etie nu ɛlu ale yɔwu akuhuru mawu alihilu nidzasu elu ya ɛdini etie faara tu enu ɛlu ale ama ale bi ke etsɛ la de wɔ ninu ɔno wɔ n'adu mɛdzasu halal ele ka na ma kanyi lo ce da ga ji oyo e na mu ji wono waje ga na ko mu ga muhimmanci je ku e nu ji jahili tuna to ga ye wuce shewe she ya ga ga be kiyo e na je muhimmanci ga e nu ji ne e ro su haji e ga ne ko kuma e nu ji wono da amuke je bukata na wa biyu fahimta ka su ta ce mun biyu wani wani wacce wala ba su mai ga nawa ya shi yi wani usurun hakimu ega na yau wale da ni a nan ga ce mu wani wani ziyada na a nan je ce shi wani wani la gusu usurun hakimu ni a nan yi su kuma ulu la shigo ebo ne na wuce le wuce zo na ina an da shi bida nun ga muhimmanci da kún na jira jobu na ya jira jobu ya tauhidi ya ga yake eh ya jira jobu ya tauhidi ya ga yake kin ya jige to daga nan ya ga mu da da musulmi ne jo na ko ki be ki ne ga wa mu yusuf ga mun sai da sokoci a wala wi ba go ga ni yusuf qala la ya'tikum ma ta'amun ala yusuf ga mu goye tọ́wọ́ ẹni tí dọ́gbọ́n náà ló ṣe ń kúrò kù náà ee láyà tí kò máa tọ́ àrùn yílé ẹ̀sàkú bàbá nínú ẹni nìkan dáná ẹni tí dọ́gbọ́n náà ló ṣe ń kúrò kù náà tún sàfà yìí àlájá àdìgí ayé dẹ́nu gbàgbọ́ kúrò kù náà ilà nàbà kò máa ní tàwé yìí sáà pàṣẹ Yusuf mìgẹ́ yà rẹ̀ yàn nyẹ́ta wọlé Yusuf yìí kọ́bùlà ayé àti òkùnbá kàdé aláwọ̀ abẹ́ àìsàkó àwọn. Kí àdébí sọ̀rọ̀ ń gbà wọ́n, èyí ti náà àdúrà kàdé kàdé aláwọ̀ abẹ́ ni wọ́n ti kúrò àgàdé ní kìkàlá àdó. Nga wọ́n ma ti sẹ́ yẹlẹ́ yẹlẹ́ wọ́n nga gbé nígbà tá a dùkú wà wọ́n ní wọ́n zàndọ̀ mẹ́ wà wọ́n gbé káyé ṣèkè wọ́n yẹ wọ́n yẹ bàbá rà. Kí ẹ̀ ń lò dé àìsàn àkókò àtọ́dá náà mai abele ya labari kondoro ni bici na ya ki koyan wani kuna alade la biyu wani su ga ka yi kuna ade kuna ade la ka ne kuli wuta wuta ma ke wo musali <laughs> eh nga yi jaka ma de roma de yibiyo wani su ga ya labari ya ci wo to wasu ne na yi bici ga ade na <laughs> eh ọjọ́ òsèlè ọjọ́ òsèlè èjì a ẹni lẹ́gà àti wọn lẹ́gà yóò sèlè o wà á dé gbọ́mọ bá rò mà á dé kọ́tà mà á dé kẹta ẹ tó sùkú náà dùn pé wọ́n sọ àdé àdé mi sùkú gan yẹn ní sùkú ọ̀rọ̀ lẹ́gà àbí àyè náà yìí dì náà ẹ wọ́n á yí sẹ́yìn kù wọ́n wọ́n á ṣe kápọ́ wọ́n àyè kawo ma ai fete ba ti ga mu ne nye na ga ke biye shi ne na wani su mu ga ya ne ki na biye shi ne na qabla ayati yakum ka ya lawa be e e e ba zalikum ma min ma allamani shay'a ay min ma allamani rabbi najmu ma yake yake na ma yake ya la ba mala mutani ne na su ko ce ce mu la ku ya wani su ku jigana ho ewele ke inna kalaka min al muslimin ye le wusu be ko de min al muslimin ne jo to wa ye tin she ka mo eh de we te le kino dalimu ma ke ma ala ni rabbi mun ci de ni ne ce ce ne la bi biya ne amma shi bani inni taraktu millata qaumin la yu'minuna billahi wa hum bil akhirati hum kafirun inni hakika yusuf alayhi salatu wassalam taraktu ya balada millata ya bayata ya kauni jama'a shi la yu'minuna billahi aye ga ji ma daga gaskiya Allah subhanahu wa ta'ala wa hum bil akhirati hum kafirun a kafir kafirun da yau da akhiri an ka kafir ga da kwalin yayin wata yana hannun suwe na wani wata ya fi kiwo na wa wani zai ji shi ya gwaro wadannan da mushi da yaran aji ma da ya allahu ya balantina ta ji ma da ya kwa alkiya ne a nan da suwe ta da shi e wani misra shi na yi mushi din na rashin wani gara da yaran zana ya ne ya gaisu alga samu ne shirawune nga shirawuna eh alga samu ne shirawune shirawuna Allah mu jama'a shiga mu shirawuna ga kiyo ana rabbukumul a'la ana shi rabbukumul a'la mu ga ce ciye bai al'ala wacin Musa da yawa su ku shahabu da kawai da su kuma ci jan mu firawuna da ta yi gwaro to daga nan mushrika yau nan zana ele ga isoko ne kiyo etu emi sira be kuti ne jo lata ga wune ale ni su ke ja e e e ji ma ni su ba mu de ba ni ya ya ila no ga ga ga ga taraktu lil la qawmi la yu'minuna billah aju ke se allah uchu egele yo ebo na won bil akhirati hum kafirun zai yi ma da ce shi ana ila ya yi ra ne ya fi ya girma alkiya da hada kafirci duniya kyawa ga gani ya hannun yusufu ga diga nawa ga wace imani gangan da ya bayar da ya ji imani da su kwaya mafi da imani da cewa shi da ya ba da biya da yana ina lawan shi imani da shana kuma su kula da cewa bayan a bayi da kwayon babayen mushi ibrahim ma ne ibrahim wa ishaqa gangan da ne ishaqa wa yaqub gangan da ne yaqubi alayhi salatu wassalam wa alayhi ibrahim mu yi eya ojigana ko nyɛnumɛ nasa yaani yusuf ojigana ko ebo ne zana ma ale yusuf ne zim ale de yaako zima ma ale de yaako ale de ishaq zima ma ishaako ale de ibrahim eh? alayhi wasalam an ti se su ta ko ti a bɛ yen mun yusuf la ti la se ba ta ko ye mun bɛ si àṣàkè ìyàwó bá wọ èyí ájú wọn ẹ̀ẹ́dẹ́gbìyàn èyí ájú wọn ẹ̀lájútú ẹ̀fẹ́ ẹ̀yẹ wọn ń ṣí òdìgá náà wọ ìpàdé wọn ń ṣe dáàtàtà ẹ̀yìn wọn dáàtàtà tí wọn náà wọn ájú wọn ẹ̀lá pàtàkì ẹ̀yí náà wọn mọ́ náà kóhùn yẹ gba wọn ányú kú ẹ̀ bá dé láyé láyé kàtúndà ẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ̀lé ẹ̀ ní ẹ̀ mọ́ ṣí ẹ̀ lọ́wọ́ wọn lò pé pàtàkì ẹyẹ ń bọ díẹ dùn wọ ebèbè ẹmọ tsi wáyé díẹ dùn wọ ebèbè ẹmọ tsi yèzì ńgàmúlá wo ẹmọ tsi àwọn tẹlẹ àwọn ẹyọ wà ló nyọ àwọn tẹlẹ àwọn ẹyọ ńgá àti ìlú sùkù dẹrẹ báyìí wọn ẹja àlùbá àbí wọn ẹni nà àkàwọn gángan lè pẹ ìdàpọ̀ ìdòwòsì wọn ẹja àlùbá àbí lè pẹ ìdòwòsì ńgá àti ìyàwó wọ mwenda alfa iremekiyo ependa kuiga insako mwenda alfa ependa kwenda uikaizo alayhi ibrahim alayhi salatu wassalam eh da babo yoyo alada kuno alada yoyo ya kuno zawadi ya mpe wa kujumu atakotie na ogata chuwe jina ejumu eh wato a cikin da ja da rashin rudu masu ko iya tun ya kwa ha ina ga ya kuma ya ci na ga ya laure wa ya ji da wai ba yanzu da ga ya kai kun ga wa ka no in da cin jibo ga ya ka ta ja cikin ba ma ko ke ba ki shi eh wani ke zai wa ga mutum zoma ya zai mutum ya za ta kuyar mutum zoma la ilaha illallah eh e masachano kula wa pe annabi yusuf alaihi salatu wassalam ga wa tabatu millata abai ibrahim wa isma'il wa ishaq wa yaqub ma kana lana an nushrika billahi min shay ma kana lana hukmu eh? ya ya eh ngwenu nuju ya ya nushrika billahi min shay an nushrika billahi min shay ne ya na yaro ta ba Allah subhanahu wa ta'ala mashina يأتي يوسف عليه الصلاة والسلام كذلك ينقل بالله علينا وعلى الناس mushina mai ye ga wadana e fa en tawhidi ya ne ta ci wo ni bo mu ga mai ye ju mu yo dana mu dan ne no ce ta ya yi fa ka ci ta wa ko fara do do no ce ci ya yi na eh ai zalika al-iman wa tawhid min fadlillahi alaina hal ba karamana bi risalah وعلى الناس حيث بعث الرسل لهدايته وإرشادته ذلك لكل الله علينا وعلى الناس متعجب والله يدور مولا وعلى الناس تتيز عن جيجون وكاين يجي تتاني لاتين ساني جيجي رسالة سكون إذا تدوو تجعل الطعم في العين جيجون ولكن أكثر الناس لا يشكرون amma kwakwai da wani shi eh ya ga daji na tu mana mana na ce ci ya na ka da su kai ga eh eh ya ga daji tu mana mana na ce ci ya na bi mana ni mana ni ce ci ya zawani ne zawani ga ruwa daji da tu ni mauci eh la ka ba ne eh la ka su ko ba ta ale guda da ya zawani ga daji da Allah subhanahu wa ta'ala eh etie nimu mana mana da sheshe juna to zawaya ne fa Allah subhanahu wa ta'ala bachuwa na paya ya ojo do la o so ko do la o choche ko sa ko ta ona nga na bi a no la da do ba ga sa chuchi wona muchi ya muchi ya wona ya o ta la bi a so ko ro e la ni wa no ka su ta na la bi a so ko na o e la bi so ko ba no nto na wa paya ya wona lafiya su kuma wale su kuma ta kaya wurin walakin na karar nasu layin shuru wakwai da wani je ga daga ya mana mana na ce shi yana ka ta ga ga daga da tu mana mana na Allah subhanahu wa ta'ala jiyana ka ga ya la ba wani ruru ka su ko ba su wa ga ma yi nan nan za ki mai jikin za ki mai waya yi nan nan za ta ci yawa kishiyan ji eh wani wulu ya cu ko wani wulu ya gwamna ko wani wulu ya sha ba su ko wani wulu ya yi siyasa ka ta wani shi ba shugaban kasa ko kansila ko yana da wuce nan mwele kayan nan wani a tokuri biyu na sau kai lafa so ya ci ba shi alikiya ne eh ìjàbí sáàmù nínú òjìká náà kó ìjàbí sáàmù nínú ẹ ájìyẹ látàwọn yóò ṣíṣí àwọn ẹni tó ti ní ẹ̀kẹ́ pàṣẹ sàwọn yóò kó bá kó ìgbà yìí àlànà àjì sí ìlú nga ẹnu wọn ẹni pàṣẹ sàwọn yóò ṣe àjì sí ìlú nyẹwò ṣí àjì yẹn ló ṣí ní àwọ nga lànà tó o ti wọn kó wọn dáná wọn yà àtẹ ìwọ náà owó wọn náà walakin akthara an-nas la yashkurun wange ndani ya sokwa kata wati tishi nyeye tawe ya meiwaza yona ne matwechi bacha wakata kijaya sokwo etube tishe yote tishe yote ala ndo ne ne tisha ando ne tishi no yote ela tango baba o yawo kabuto mo ewo lo yawo baba baba wa ne ko pe yo ga ndaji ni tishi ana esu wo dìde lórí bẹ́ẹ̀ ẹ́ ẹ́ làtẹ́wọ́ mẹ́yìn òwe o ńgá fún ọ̀rẹ́ ṣẹ́ akẹ́wọ́ kàlá fún títí àná wọ́n láti ní ọ̀rẹ́ lùsù wọ́n lé lé títí ìṣíkí bàtẹ́ bàtàtú wọ́n láti yàn wọ́n láyé zọ àná wọ́n láti títí ní òtí kẹfìlẹ̀ àná. Alẹ́ díẹ̀ láti tí a jẹ́ wẹ́n fún ọmọ mọ́ ìṣí àná wọ́n láti láti wọ́n tó àti láti àná ale kiyaye su kwali da kin zare shi a bayan ba su ko ba shi nan kya ne su gado ya sahibai sijin arbabun mutafarriqun khayrun am illahu alwahidul qahhar annabi yusuf alayhi salatu wassalam ga ya sahibai sijin ya yayi yayi ila ku na baba ni ku ku ba ege na ege wa ku na ni su e me je e me dawa me wazi e te sha ne to ni ji yo ye shi je e ni so de ga arba mu tafarruqun so ko ka ka ne je de misra abun nan etsude wuna um, um wɛnwui wuna shaabada agbɛte ne um wɛnwui wuna waziri yɛ ne wɛnwui wuna zeefu nɔɔre te ne wɛnwui wuna zani nɔɔre te ne wɛnwui wuna zangɔre mi ne enyo ne sisi yɛ te ne wɛnwui wuna ekele ne enyo yɛ arbaabu neji neji neji ake kaka yi da ele ne enyo yɛ na xayiwu nyɛ ŋutsu yi ka tiɲɛ an kashe allahu wahidun kana da ni su da eh ka o tún ní ní la wo da to o tún o ti deni ni eju no kíkà gáàlì ọtọ ni ẹgbẹ ọnà ń gbà ní ìtúwé lọ kíkà gáàlì ọtọ náà àgọ òwúrò lẹtí ọ̀nà gàgà àtọ òkàṣì náà àgọ òlọ́ọ̀kú tútù ọ̀nà gẹ́gẹ́ bí lọ́wọ́ kashi na agolo kokata ọnụ kashi na agolo ozu okwu na nchi ọnụ kashi na agolo kiyo ofu ụlakọ ofu ụlọ kapụlụ ọnụ kicha aga adịwo ọtụtụ ọdịnihu arụbabụ mọtamadukwu na khairu allahu wa ha kichi tọ aga adịwo tụọ ege n'ihu ya kwusu eh? kichi aga ọga adịwo tụọ ya sahi bai sijin aliyatun muta'addidatun la tanfa wa la tadum wa la tastajibu liman da'aha kala asma khairun am ibadatu llahi alwahid am ibadatu alwahid alahad المتفرد بالعصمة والجلال الواحد القهار إسلام كبير ke ko ji gangan je la tu gangan be san duina e tu ci ga da la kai ga ne ya uno kashi uti ne ya cha be je to ka ga ya ku we wo na so ke ga ga ja a so ke ga ga ji e ga ne ja a ne su ya wo ya ki ga ma ta'buduna min yusufu la kɛkɛ kɛkɛ de ba kɛ zi ɛ ale yusufu kɛ dɛgɛ nama diɛ kɛlɛ kɛ mɛngi yɛ mɛsi yɛ yaja ɛlu ba mu dɔn ye maa taa o dɔn na ni du ni yi kamina ale yusufu yɛ kɛkɛ de di ayi yɛ yina ba nu mɔ kɛ kɛkɛ de di ayi yina ŋɔ kɛ zi ba ŋula kɛ tɔn a yɔ daare taa kasi esi a kɛ tso duuru ne lɛ ale yusufu ale sɔrɔ a wɔ sɔrɔ naa ju e yɛrɛ la ezhelezi wọn yà dé apáta wọn yà dé apáta wọn yà dé apáta náà wọn ezhe kẹsẹ báyà ńlá gbọ̀ntàn ayé ó dàrẹ́ ká tún lè bàbá náà wọ́n yàn èyí dàrẹ́ tó lè lẹ́ta kọ́ni láàyè ìlú náà lè la òun bìlẹ̀ òun lè àti lẹ́tọ̀ òun káàdì òun wọ́n sábà fún mi lẹ́tà àbáyé ìbọ̀rọ̀ àyè àti ìdè wọn yẹ kùn bẹ́ẹ̀ kùn bẹ́ẹ̀ kùn bẹ́ẹ̀ náà àdéhùn ìṣúná yẹ kẹtọ́ كان موجهه أربعة متفرقون خير عن الله الواحد القهار أنا بيشو مودي كيو وليك أتوايو دارك دا أنا بيشو عليه الصلاة والسلام كما تعبدون من دونه إلوان كيديو ما تعبدون إليه ومن دونه كسوكولوا أنا يوم شيئا إلا أسماء سرسون جايو sammaitumuha na masunna wucinani ye ya da idana e jayo na da sunna na shi ye ya gangan da yi na sunna ga wuci na masammaitumuha ya so ga idana yi sunna wucinani da ta tashe yi an tuwa a ba'uku ya so gangan yadda kwaye da shi magana ya ga ya kutu wuci sunna wuci jo na ta wuru na mai duniya nye gawo tene die ŋu te sokɔ lukpa na ɛɛ mata kudu na mi du ni nye gawo tene die ŋu te sokɔ lukpa na ale yusuf ge lukpa ge ye die wo nye ŋu tsi fi anyi ila asman see zi ayo ne zi be sun na ne zi eto anyi ne ila asman sa pate zi ayo sun ne sunna wuce na ji mai zuwa ya ce ya dana sunna wuce na ji ya yayi na eh sammai tumuha ya so da izane shi an tuye eh wa aba ku gangan da da ku yi sammai tumuha ya ga ya sunna wuce yo ya ga ya gangan da sunna wuce yo ma zalallahu bi amin sultan so wace dalilin dore shi etin ibada yan kuci wuce na ya kuci ya wannan lana na shi ya wuce ya shi gangari na na shi zai kun dore munyu na na zai yi dore munyu na na yi san dore munyu ya ci ta shi na ma a zuwa lawa ya ni su ba ni su ga Allah su ba na eh, ta na ci da yi dore ya ci ya wuce da shi ya wuce Allah su ba na wata ala ruwa na eh a ci ya suna na shi sammai tumuwa ya tuwa gangani da yi na sunna wuce dalilin dole ta daga kwaya sobo etiye mutunci ba an tuwa ba wuri ya so da kwaya daga tuwa sunna wuce ma zan ba wa biya da su ba eh ilil hukum illa lillah eh ilil hukum illa lillah hukunci ba ta wanda gwada koro ba illa lillah isa amfashin ya Allah wuyo gurgi ya Allah da su ayyukan hukum fi amri ibada eh hukunci mun fi da lamare ibada wani hukunci ya lamare ibada bayani to ya addini mun fi da wata toro wani illa lillahi rabbil alamin sai wa Allah wurin so ayi kai bayani nga mala wa galo musu ka zawa da aljanna wa lo ka zawa da aljanna wa ka zawa da falla ka zawa zangoro da hukuncin wasa Allah subhanahu wa ta'ala annabi Muhammadu ma wuyan sallallahu alaihi wasallam annabi Muhammadu ma wuyan amma da zama shi ya kai ku ta tunya wa ali salatu fati ni ni wa da dai da na cha alquran in la ilaha illallah nan ne nawa ladan na yake na hawa yake wọn àyè jẹ reality wọ a lè kí ẹ ẹ tó ti ká sọlá tó bá ti ká àlùkùrọ àná ṣí yá lànà àgbèrè dáì náà tó ṣoṣo a lè kí ẹ. ìlànà ìlànà ìlànà àmọ́ra aláàbáàbù ìlà ìyàwó ṣé ètò mọ́jú fòrò gáàgà ń ta gbòòrò náà sokoji koro ga ga wuta goro njo gangan da ki ma biyan ni gaskiye ne ku bayan eleyen wuce mai lali na sa ba guru illa ya sa ba guru dalika tin da kwaji alima ya alim yusuf ga da ne ga dia idan ga addini ya goro na son yusuf ya lawe da na ga addini ya goro walakin na aktara nasi la ya'lamun amma ba kuma yin zawa yi na jole da na adin ke gaba kan yi yoro dora ya kura ne da gangan da sare na tuyi na adin kawai su wani ya fa eh walakin na aksara nasi la ya lamu walakin na aksara nasi la ya shuru ko walakin na aksara nasi lil haqqi kare kuna gwakwai zawa shi ne gaskiya mu bado choko lakini akthara nasi la yakiluna kwa kwenda wajijaji ndio ajaangalia walakini akthara nasi la yuminuna kwa kwenda wajile joledana ajimanya ayani wogeo kwa kwa nilo wogeo kwa kwa ni kurano ena mtu mwenye alfera amonga itajejo eh kọ̀lílẹ́nì máa tẹ̀sẹ̀kẹ̀rù kọ̀lílẹ́nì máa tẹ̀sùrù kọ̀lílẹ́nì nínú wọ́dá wọ́n kọ̀lílù nínú kúrò àwọn kàkiri ṣe kó sùn kàkiri ṣe àgẹ́ ègbó sùn nga mala ko nga ale fa aliya misale ta alo nina agabe ta alo alijɛ nana ewu na aka jɔ wa ko olu ti ye diya ba na a ti o yɛrɛ migage tsowa tsoron shi jiya banyo to wadda yau gwakwai tsawon gida shi jiya banyo da na zuwa jikinna sai ya zuwa jikinna na sake ya alkura da wata sifayi ga nan shi ko shi wadani alkura da wata sifayi ga nan ya ko shi wadani kan sabuna da ala alkiya ne sabunin dole da kuka na ga cewa zo ga wuce ga jiya ba ga wuce ga jiya ci ga jiya ba nga ba da ni suna alkiyanyo min suna alkiyanyo e ga kiyo yawmul tazabul da suratul tagabul da bin alquran kila ce ni ye ko alkiyanyo yawmul tagabul e ko ne fuyo na muliji iga ka muliji je gide ko alkiyanyo zai da gona ne iga ta gide e ko ne ne alkiyanyo na shi dàgá kìnìkà ló yẹ kìrìkì lọ́dọ́ náà àgà ọkọ̀ àdìyẹ ìwú yìí ṣù èmi ti lọ ṣá àpò ilé tí àlábọ̀ náà àgà ọkọ̀ àdìyẹ. ayé wọn kàrà lónà àgẹ̀ ìṣọ̀wá àti kẹ̀kẹ́ nìjà gbowó

ilina eh alikiyaye nabi yusuf tu gado ya sahiba sijni amma الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان ila dala to wa su la wa su ko wuci da wa sai ji wa su na ba wuci ne kila ke da wa su eh wa su da nan ha ce ce to yi ji wa wa su nu ye ye le ko ila wa le to na to ta ka ha wa su na to wa su kila kila wasu inna alaina lal huda eh bawa ga la ta ti wa zu lu we wa su ko ku do eh innaka la tahdi ila siratin mustaqim eh innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha ada hidayah subuh ada hidayah ul irsyad ada hidayah tawfiq innaka latati ila siratin mustaqim muci hidayatu tawhid muci hidayatu irshad tuci da to irshad wa to ba be e ko ya khair tuci da to ba be ko ya khair de khususi nyaya no ce ce ga tuki o wa yi no ken do na da shi ko ga ya ga na hidayatu irshad amma hidayatu tawhid alaba wannan go innaka la ta'lamu man ahbabta zai ba wani marumawa walakin Allah ya ji nuna shi wa su dinga wani wasu sai wa su jane ce ta rutiyo ya shi ne fi wani dana ya sami bai si ya yi kurkuku le ci ba na shi ile kurkuku gangan da wani ya yi na shi ya zabaci ya ba mu fimi ne kuru kuku nana enene je enene fasaru nana amma ahaduhuma amma sai ni ne ko naga mu ne naga mu fe laji a suna ina waga ta fa yaski Muhammad hamma waga su kuku abu na waje kaga adowa wa ta nisu fe da yake da su malaci ne ga

ga su kwaruwa mai yawo maje maka a lala ko ba za illa lillahi wa inna ilaihi raji'un ka ji har mule eh akwai maka da awo mule shi nga da ti ga uci ba mai eh ga su kwaruwa mai yawo maje ka ta maka maje ko kwa tuwa eh ka ji har mule mu ya sahibi sijin amma ahadukuma fa yasfi rabbahu khamra eh wòde nane nege wòde wòye dadi atu daa ne kutu ne wòye lo daa ne lɔɔre ɛsikaba ne wàtí ìdájẹ bá gbọ́kọ̀ kú kú àwọn ní wàá yí kányà wà dájẹ lànà àfi ìdájẹ àtúnà ayé aṣọ àyìnbá yìí ẹ yà aṣọ àyìnbí ayé aṣọ àyìnbí fi sídìí àmàlẹ́nìí rà ánàwó yà àṣùrò hàmàrà fọyà àdùnnà sídìí. ويعود إلى ما كان عليه من سكن سيدي الحرب ngajima ce da dage a su jin lura wani dan rubin na amma wa ba ci laifi na waje na a faɗi waya laifi na tsoho kai su ga na abuwa ya ji da ba ba wani yi na tsoye wani ruwa ya wani wawo magiyar dau amma gani ya a

wọ́tàkùnrin tọ́yìn ní rásì èlùdí àti èrèkà tí àti èrèkà tí tóbi tó òjì káàdì ní etí ọ̀rẹ́ àbò náà bàrà ága fún òsàgì náà àpáyà ní ọkùn tí lè rè wọ́n dé lè yẹ àlàkóso àwọn òyìnbó ní wọn kẹ́ ẹ̀kọ́ ike kí n bá wọn kà ike ẹ̀hìn kí ike ọjọ́ ló kú lọ tún dẹ̀gẹ̀ bá fẹ́ ẹ́ ẹ́ dẹ̀gẹ̀ bá lọ́wọ́ lè ṣe ṣíkẹ̀ yí ara ní bá ó ti gá àlátùkù dé lókà àpò tí là ló ń tẹ́ ní ṣó o dédé ó hàlìyé tù nígbà kó yà á dé pàtùkù ní bí ó lọ sókè láti ẹni tún ẹlẹ́gẹ̀ẹ́ sapó náà mọ́ adìnnẹ́kù tí lérè sọ̀kọ́ ìjìyàn wo ni yẹn tó bá àdébì mọ̀mọ́dù sọ̀rọ̀ láwọn àríwọ̀sẹ̀. agọ́wọ̀ fọ́sá ẹgbẹ̀ náà bẹ́ẹ̀ yí wọn lè ṣú dánwó kò yí àlàáhùn hukunci an da su yanzu ga nuba na hukunci na bani allah ya fi ta sabti ya ne ne ga yawa ka tawo ta ba ba ba zo da mai tasiri ya ga kanshi ala na da su ga ganin zanen kila annabi yusuf ce da ga ga ga kudi al'amrul ladhi fi tasabtiyana ila yiga an ne ndo a shi ya da yaro mama ci ga an ne ndo a shi ya da yaro da ba ci ya ya da yusuf a ci ga ga an ne ndo to ga annabi yusuf an ku ya ga ye nan na ga ye nan na ga kudi al'amrul ladhi fi tasabtiyana mutane ba ciwa waje ka yi awa kawai da jaro ba ta jiya kwanu na ne je jiro o bɛ to na yi o ko di ala ko da bɛ fi yi laayi laayi laayi shiga ala wa ya ga nana bandu na nu na nu ne wa bi ne wa pada nu awa ga anabi yusufu adu alada mana ekwo na kwa na kudi ala na ne yi onye oge oge ajele ya ajele wòlíì àlàbò ajele ya ajele ajele eyi ihe edosu eyi desu na na alaba na abalị buga atụba bayi ba ne ne ke ga ya alkurani wai dole kwan moto na jazu jazu wato asali moto na wani na na jazu ji dano kan yi lokaci zan lokaci e ba fili ta nule ga gai moto ne bi da ne moto na ga ku ga tunya wa ba ta laja da shi lokaci mai lazu ci koyi ce ke da shi na da su na da nufi mun shiga su sanya wallahi wallahi da nufi su sanya za a dora kuma kula ka fada ni shi za a dora kula ka ta wada ni shi ku ya yi sa da nasa da shura ku biya al'amurin lalli fi tasarciya eh ega ne biyu ne shugaban hukunci manji da doku a gamin yugo ken da zai yawo daga cabe cabe na surat yusuf kuma a ga waga ne na bai zane waya a sanayin da yana ya da waga yana siyasa ugu ji fasara godiya wa ko da ni to enana enana da asali wo mo do dike fasara yana da asali ebole zane we dika fasara ene dana nge ene uchi misinterpret yawe mi misinterpretation uchi aji tuwe nga male ya wale zane ya aji fasara ene na ke ene ne zane na nga abie age wa dowe go la mo di tawi do da kiyo da e wanju ye go wanju la nutu ngana uchi fasara yo da e wanju anabi sallallahu alaihi wa alihi wasallam muke yayi na da bishi waga yana na mu tashi ne da su ba sai da gangan da su koyi daga bayan su sai da da mushi wa maga yana na mu tashi na wani ba da su koyi ga bolo bolo da ne na na su kwa mu da batu ya eh amma o fera sana wani ba fera ni kan fera sana wani ba su kuwa yi fa da kan da ba ne yawan da yana na da elele láti ẹ̀ka nílò ti sọ́rẹ́ yìí ẹ́ ká nílò ti sọ ṣẹ̀dá yẹn sọ fi lọ́mọ̀rí ẹ̀ náà gún ṣẹ̀dá yẹn sọ náà lọ́mọ̀rí ẹ̀ náà gún ebile ṣẹ̀dá náà lé dáná àtẹ̀dá ní ṣẹ̀dá sàkírò wà á wòye lọ́nà mẹ́yìn àjẹ́ èdè kan sọ́mu lé ẹgbẹ́ rọ́pò ẹgbẹ́ fún ọ̀rẹ́ chikan wọ́ọ̀rẹ́ yẹmọ̀dọ́ mú súsú yẹmọ̀gán náà ń ti dé gáà mitola ne le oyin ti ba ti o de fún mi le ti gan ti lálọ́ pẹ̀lú ebi e o ga ẹ wò ẹ gálẹ̀ lọ́ba bàbá ẹ bá kí ẹ mọ́ tó ṣe táyì ẹsẹ̀ kí lábọ̀ ní adọ́mọ̀ ìṣìlá wúlò ṣe lọ. ẹ bọ́ mi kì í yẹ ìbá abọ́ náà ṣi kí n lùgbé ìbá abọ́ náà ṣe á lè yín nà ní iye mọ́sálà jẹrẹ ní ọjọ́ mọ̀rí ẹ̀ lé. alọ́ ti ká ṣì ń gbẹ́ mo dédé mo dédé lùtọ̀ àbá nínú mo náà àmọ́ wọ̀lá a ní ẹ̀nà tó ń gẹ̀ ìwé àdáàbù ń gbọ́ ilé ẹ̀nà yóò àdáàbù ìn nìtọ́yà nínú ti lè rẹ́ sùn ti lè fà wọ́n nínú lè mi rẹ́ mi jẹ́ fún òwe evidence and evidence record video cassette wà èkó jẹjẹ ọjì ẹwọn ẹjọ ọni wúṣì fi ẹbà sẹni gẹgẹ ń lọsọ kókó bàálùwà ìnáwó rúurú gáwọ jí kíyàn ìnáwó rúurú gáwọ jí ṣẹgálà ní ẹṣọ wọ́n dẹ́gẹ́ ìnáwó ẹ ṣe ẹ ẹ gáwọ yà yà ká ẹni ẹtí lọ wúwo ẹ lọ́mú tí ó ká ẹ ẹ nínú ẹ lọ́wọ́ òkúra yẹ àkàṣe táyì yìí ó ìnáwó ayọ̀ nínú ṣẹ̀wá. إنما يريد الشيطان أن يوقع بينهم العداوة والبغضاء والميسر ويصدهم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون cace buji nga shetan yɛ la ɛɛ e na nkoge nga yɛ kusu mɛ yɛ yɛ ɛsɛ nkoge yɛ wɔde do hyɛ ɛkɔ yɛ kyɛtɛ yi yɛ ɛɛ ɛkɔ yɛ kyɛtɛ yi mini wo wɔ yɛ nana yɛ nato tsi yɛ yɛ wɔn wo mo yɛ zan o gbɛ shetan ka mo sɔ yi wɔ la yɛ mo kiri awɛ ebona lamari na nya ikin lo biyo tuko bana wa fiye gyaron go lada ka tan shuba bana gumuna nga ba ba an dana emin yo ya ku a mun ku ku ta inna la wa inna ilaihi raji'un an go go lada ka tan shuba ko no ko ka tan sunna na mo na ko na ko na man dawa na ko na ko na man na na wa ron go lada ko ka da ta ka tan shuke no yo ya ku ta daga ku ko ke ku mo alelu ari mai jiye juga ndo ce lan duhu da ku ndo can nuhu da ku na ku da ka ni mo mu na mu na ka o ni mo bawo de business bawo de business annabi sallallahu alaihi wa alihi wasallam ko lokaci lokaci da wani aja annabi Muhammadu zai yi wọ́n dà tó sí nínú kẹsì ẹ̀ bẹ̀rẹ̀ bí kọ́lá pé bẹ̀rẹ̀ bí náà sọ àdé àdísí ó ṣìyé kámẹ́rà ajá ní ìwọ̀n wọ́n sí ìrìn màláìka jìbìrì dàbí yẹ màláìka ń lọ tìjì àti bẹ́ẹ̀ jẹ́ ní ẹ̀yọ́ lu ṣìlẹ̀ tó yà àrẹ ìwọ̀n mọ́nu àti bẹ́ẹ̀ lọ sí ìrìn jẹ́ àrẹ ìwọ̀n mọ́nu etí kẹ kọ́nyó àṣeyíká àṣeyíká bí àrẹ ìwọ̀n mọ́nu èyí ò eyi e e ga nabi nabi da wuce na yanar muhammadu su yi dana annabi aka ya zura na mai shaka malaika ya wala da dukkan siro sayyidina ali gangan da khalid ibn walid aga annabi ce a da lawan annabi muhammadu da ehun awon tafafo awon sai gwagwa ehun ciwa wa mi amma ne da gashi ne a ga ta sun na galau kun ta sai su mama e bana mu mu ne da wayo ya sun da ke fa ba e ne da wayo ga la huwa su kun sa wuyo ni be da da ni don o diga na wo a je da no san ji lo shi a ga da no san ji ji ce da ba kan mutum ne da sauta ba ru kun ba ji ce ku za ga ga un ne yo cije za da gare labari ci da da da san ci ku bi da jumanya e ko su saba mu mu ji jumanya ba mu cha je mu be be bi ne mu be be ka de gara ci da ke pa pa ni na aka de la wo ro ti fe wa na na za jumanya wo line by line te wu za ku cha kai yu na da sallallahu alaihi wa sallam to nan da ne masalaci wani wani ture alikira ne masalaci zai fita wani tu ba na tu bɛ wun da wuce mu bɛ wun da wuce na e ba da tu sɛ sɛ bi ne na so malam ga yi ne bɛ yi kabara wuce wa gada ne wun da wuce bɛ fi wani fili da fili fili da fili mo ma kẹ́ èyí nínú kan àti ṣàbájọ́ ara àlámọ̀ lórí rúrú dáṣẹ́ náà wọ̀gbọ̀n wọn ju ega wòle wọn awo yi a makata wòle awo ba nye ega ne tó wòle wọn awo yi ne ti a mɛ ega dɔw de evidence yàrá musulmi di yi ma ni wàá yi sɔgbɛ yi ma ni wàá yi sɔgbɛ yé gawo gɛgɛ ega tó wà á yi mɛ gawo gɛgɛ siri tó wà á yi mɛ gawo gɛgɛ wọn yɛ tita titi wọn yɛ lɔ nkpa yá a mɛ etu nu sɛ de yi kájà sɔgbɛ k'a ta de etu kó k'a tu etu wɔ àmọ́ òṣìṣì gọ́wọ̀ náà lọ́gbẹ̀ tí wọ́n láti lámọ́ kìrì gọ́wọ̀ èyí rẹ̀ lọ hmm? èyí já kẹ̀yí nítorí fúgbó èyí já kẹ̀yí kò dé aláwọ̀ lọ́dẹ̀ fi tẹ̀sánfìà kí ti pààrọ̀ ربك فأنساه الشيطان نعم. فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين الله أكبر وقال للذي ظن أنه ناج منه النبي يوسف عليه الصلاة والسلام afiya na bishi na so ya ci shi da na kabbata na biyu su kuma yawa yi na annabawa je je na da kimiya inda na so ya ci laya na biyu su kuma annabi yusuf ba ka yadda zai zonna annahu nashin minhuma annabi yusuf ba ka gangan ke zaga na cuco wani yakin yakin ya ce gwagun gona a zonu ba ga laifin zagana tsɔ ahi ni tsuku ile yi ne ge ne no ne ne wo wa do ga ne wa ko wo ko na na ahi ni tsuku ga wo ga bi aje ba so wa le bo ka tsɔ wa ko wo ko na wo ti da che ge da tu udhukurni inda rabbi wa ji wa pe tutu be ti sha ni wo wa do ba ta su

wòbí lánàá tí ebi ẹ̀dá ẹ̀fọ́ ibi ẹ̀dú alágbẹ́ni ùtùkú lùmù rẹ̀ káde tó ń pẹ́ òde à. Wọ́n á sá òṣèlú ọ. Wọ́n dé kéde ẹ́ pírísìnà. Nìgbà wọ́n dé kéde ẹ́ pírísìnà. Ẹnu wa ni tí a yé de tòmbá tó ti ké ẹ̀dá yé de ibé. Wọ́n á sá òṣèlú ọ. Ṣètá bí èjì tàǹbà tú. Nígbà lóbi yìí náà àpẹ́ tuntun pé tí ń ṣàní àti ìṣùkò ló ń pa ń jìyà. Oh, God, Father, let us be seeking bidas. Kasa. Zuman na na ne bi su ku ga gan wa pat ku bai ta shanu wani shetan ci da tambace su ba yin nan annabi Yusuf mun ke le kuru ku be wajaje ya kutu a su. Eh? Father, let us be seeking bidas. Ai, makata Yusuf fi sinni sab'a sinin annabi yusuf ke dunya e ya kutu awa sai da kuru kore annabi yusuf ya kutu awa sai da kuru kore a shaka da su abu da kawai da mufassiru wa ina ma labisa fi sijin bida sinin ya nau'in tamada wa wasa kadin mahaluk a gani mace ne da annabi yusuf nan kasa da su kuna annabi yusuf ya wani bebe yi nan nga wọn awabiyan wọn ga wọn akyigaba awabiyan daaya ne bi nsufo awabiyan kaa sukuu yayɛ ne edigbo kote yɛ kɔntɛntment na ɛɛ ɛɛ kima yɛ yi wɔn alikɔnaa sukuu yayɛ kɔnaa wɔlizamul kanaa ezululu bɛ kanaa nyimfoe yɛ mbɛ ebɔnɛ kanyi lɔ kyi wagakitie wo kukuda baba ko chikene we wala no mwako tene tabe we no ba jende awa wa yetu omuje nuka ati awona uma yetu omuje amawaja eh wala bitafisijini bila asili nabi suje ya mpa pena kuru kuoyo eh وكفل أن يرفع حاجته إلى الخالق جل وعلا النبي سبحانه بسنا وياي نوى لا لا يتولى ما سكونا نو سكو نجبا لأي بيا نجبا نالا سكو كونا سكو جبا لأي بيا تون يسوع يواتي النبي سبحانه بسنا shekka lórí lọ́wọ́ àtẹ́lẹ̀ ìsúkú bí àsùkú rúkú ẹnìmọ́lá àtẹ́lẹ̀ ìsúkú rúkú rúkú ọlọ́run saboda alherin lokaci da biyo ya wuzuri na je cuna wuzuri na shi ne je cunye na ne so so fe be na na e ba le na e se na na yi suro ti su ko e kuta nye to tu ina le su ko to na na nye ba ji na priest na na ji be na na to ye ta ti ko ga ya le ga do ga ya na na yi suro na mu ci ga ma ye pa na wa ni su ja da ko ko na ŋutsu mega yi yɔ eƒe ba wa ne nusuku ɖɔ tsame ba wa ne nusuku atsa ɖe ɖo ye batizɔ ya ɖo esu ya ɖe ne ti ba de eto ki ɖe wa ne nusuku kuro kubo ale ya ti de ne suku la la do ya si si na suku ka ne ne yi subhanallah walhamdulillah ashhadu an la ilaha illa anta astaghfiruka لا تعصبوا على أنهم من نور الشيطان يقع ولا تعزعك من السجع فرجي يبوكا لا تنصر بقدر شهرين وهم فاتان جامي بكل ونصران فاتان مالك العشر أمر الدين ကာသမေယံကာသာဘုရေစေရေကာသာ Twitter suna da abu da la'akari suna tashinci ko ba da labarai yin kwanan wata da ya wasu ko sa'ayi suna da ya ne so. Kuma ga yau kwanin kafin shi ko ce da ya su kwallo يستعصون ركوب العمل وذلك وإنهم يتهجد إلا يبدي عنه وسمعا وتعودها الجواب المسلمين للمشكلة تبعه قل أبي يسبقها حكم وعدم الله مغيرين تسأل الشعب يتطوب شبيك وأسقط إذا نضعت الله وشوق عنه قل جانك وكاني kuka ni bi karatu na daruna ban tuntu ne saka fatan garba su kusa ta ci a tiyora ta su na yi fili bayan na aka yi ba da shara da ke wa kafa ne na tara tiyara ya fi da hannun ya yi doshi a ba da kare ce doshi a tiyara da ba su shan sannan su da ta shirya لا تجد النوم بالأمس بجوات وما تجد ما تجد بذلك وهو من المشكلة غير المفهوم الوجه الجلدي mutane rufe da shirki haka da doza da shirki mutane da bin ayin sana da biyan bayan bẹ́ẹ̀ni nínú iṣẹ́ ra abẹ́ àkúrẹ́ iṣẹ́ pàápàá fẹ́ lọ kí náà láti ra àyà yìí ó ṣe ra lọ́sà àtẹ̀lẹ́ sí bàbá wọn ẹ̀fẹ́ lọ tó lé kó ti ràn wá jà bàbá wa nà ẹ̀ẹ́dì ìgbà lọ ẹ̀ẹ́dì ìyé ìlànà ìjọ ìjú ọ̀gá ẹ̀ẹ́dì ìlànà ìjọ ya sallah ji ba da ke shiga ko ko ta hanya ki kwaro ne bilara na wala ne sigi ni suna wa ko da ko so da nawo wa da da nan sai ne ne da ta ta ta ko ya ci ci aka da da ya ci da jami'a ayo na kada tadidi igwiji kuwa mmanụ mmebiba nínú àjà àwọn òbí ìtàn tó wọn lò fún ọlọ́run mẹ́jọ ìgbọ́n sì jùlọ náà jùlọ náà á tẹ̀lé ìdára tó yẹ ní ìdára ta kọ́ ẹni mú tọ́ ìgbélé ohun wa ló ṣe ìdúró sọ̀rọ̀ ẹ̀ka tó ṣe ṣe à èyí ẹ̀yẹ́ ìdìbò àgáwò àmọ́ tòun ìṣàṣìṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ká sempre carregado com a Só que da minha hora dele, que já faz tempo para me cobrar, né, irmão? Vigiar para vigiar o meu da nata e do carro, e não se caracterizar Nanya wasi sun suka mandar ne gobe da su farmi su hana da alhamdulillah Thank you.